álífábẹ́ẹ̀tì èdè yorùbá ó lọ báyìí a b d e ẹ e, f g gbì i i j kí lè mẹ́ nẹ́ O ọ́ gbé rí sí ṣí tí u wí yìí. Oríṣi ìró méjì ló wà nínú álífábẹ́ẹ̀tì Yorùbá. Ìró alákọ̀ọ́kọ́ ni ìró fáwẹ́ẹ̀lì. Àwọn náà ni a, e, ẹ, e, i, o, ọ, u. Fáwẹ́ẹ̀lì náà jẹ́ méje oríṣi ìró kejì ni ìró kọ́nsọ́náǹtì méjìdínlógún ni àwọn yìí ó lọ báyìí b d f g gb i j k l m ní pí rí sí ṣí tí wí àti yí àwọn ìró méjèèjì tó wà nínú álífábẹ́ẹ̀tì yorùbá òun la là sílẹ̀ fún wa yìí ẹ máa bá wa ká lọ.